àtọrọ àlékún ìkẹ́ àlékún gẹ̀fà nẹ́bọ̀ Muhammad àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lé púpọ̀ nàrẹ̀ àbí aláàkójọ mọ́yọ ní àti mọ́yọ akó nínú ìfẹ́ náà ọlọ́dún. kí wa padà sórí ètò wa kò ní sọ̀tún náà níbi tí àti wọn gbé ẹ̀wò síra bàbá wa olùmọ̀ al-adab tí bàbá wa abu abdullahi Muhammad bin Ismail al wa umarula rahmatan wa sa eléyìí tí wọ́n ṣe eléyìí tí àǹbẹ̀ èyí pé láti yọ ọ̀sẹ̀ bíi mélòó kan tí aráyè kásírà àti bíbà yìí pé àkẹ́kọ̀ọ́ torí pé madrasa tó nàbì. bàbá yẹn kọ́ ló ń kó wa lẹ́kọ̀ọ́ but Allah subhanahu wa ta'ala ló ń kó wa lẹ́kọ̀ọ́ látòrí ahọ́n anabiwa Muhammad eléyìí tó jẹ́ pé kò lè sí ibi tá a ti lè rí ẹ̀kọ́ kan tó lè tó tó lè dàbí ilé ẹ̀kọ́ yẹn madrasatil umma madrasatil bashariya níbi tí àwọn ìlàrí ẹni retí wọn ti jáde níbi tó jẹ́ pé àrẹ́gbẹ̀rún ọdún kan ìyẹn ni sẹ́ńtúrì kan tó kọjá tàbí sẹ́ńtúrì kan tí ó padà wá tí ó lóore tó wọn kì í ṣe pé nítorí nǹkan kan torí wípé ẹni tí fi lóore jùlọ nú ẹ̀dá nínú ẹ̀ ní sẹ́ńtúrì yẹn ló wà ẹni tí fi lóore jùlọ nú ẹ̀dá ọ̀dọ́ rẹ̀ làwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ gbà yẹn ọ̀dọ́ rẹ̀ àwọn tí wọ́n gbígbàgbọ́ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ti gba ìdánilẹ́kọ̀ọ́ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ti gba ẹ̀kọ́ a rí i pé lónìí tabari gbogbo kan ó di bá kan bó ni wíwá ṣe di bó di tó ń fọ́jú papọ̀ wọn ni ẹ̀ ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ mọ́ kì í sàmọ́ ẹ̀kọ́ ni wọ́n lẹ́kọ̀ọ́ o ìtumọ̀ ẹ̀ nìyí pé kò sẹ́ni tí ó kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ mọ́ torí pé fákòdù sẹ́yìn la yóò ti ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn ìlà àkọ́kọ́ wò ẹni tí ó kọ́ ni lẹ́kọ̀ọ́ ìyá bàbá nílé kò sẹ́kọ̀ọ́ kò dẹ̀ sí nǹkan tá lẹ́kọ̀ọ́ tó kọjá ẹ̀kọ́ kílẹ̀ kọ́ Islam lórí báyìí ẹ wo láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn bíi oṣù kan sẹ́yìn tá a ti ń kà lórí ìfàgbàfẹ́gbọ̀n ìbọ̀wọ̀ fágbà ìpọ́n àwọn aṣáájú wálé kódà àwọn olùmọ̀ọ́ba débi pé téèyàn bá fọjọ́ kan jù ẹ lọ pọ́nlé a rí i pé kò sígbà tá a pọ́nlé ó bá wà tá a gbé ní tó yẹ ká gbé síbi tó yẹ ká gbé sí tá a wo òye ìrírí tágbàlagbà bá rí a rí i pé ayé wọn tó padà gùn yóò dà báyìí gbogbo ìgbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọn ni ah ìgbà yẹn bàbá wa mà dá o so kò sí ní tójú gbangba yẹn kọjá yìí pé wọ́n fàgbàfẹ́gbà àrítẹ́njọ́hún tán bá ń lo oko gbogbo ẹrù tí wọ́n kó pátápátá ọmọdé wọn ni wọ́n kó lé lọ́wọ́ ọmọdé sì ní rìn wá ju bó ní ó ti máa rìn lẹ́yìn bẹ̀tẹ̀ wáyé wa lónìí so ẹni tí ò tí ì gbọ́njú ẹni tí ò tí ì mọ tí ayé ń lọ òun gan sọ fún ayé pé òun lè dáyé òun gbé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lọ gbalé àwọn èèyàn sì fún nílé ẹ̀dá kò ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bo ni ó wà ńgbà yẹn bóyá kò tí ì máa wọ bàtà gan so torí pé ńgbà yẹn ó sì ń roko lọ́wọ́ fáwọn tó ọlọ́run àwa tá a sì lárúgbó láyé bá wa o dákunjọ ojú aburú mọ́jọ́jú wọn ó kàn ọlọ́run àwa náà mọ́jọ́jú wa náà ó kaburú wá fún wa ọba tó kẹ́ wọn tó ní kásìkò wọn ó da dákun bá wa tún àsìkò wa jẹ́ da báyìí lọ da. abẹ́kójọ kó tún wá ṣe kálẹ̀ rí dáadáa gbà torí àsìkò àrèké báàbù ta kankan yìí tá a ti parí àhàbíìsì yẹn òní báàbù yabda al-kabir bil-kalam was-su'al gbogbo gbà tí a bá fẹ́ sọ̀rọ̀ láwùjọ kan ẹni tó kọ́kọ́ gbọ́rọ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ òun làwọn àgbàlagbà làfìnítì kankan bá ṣẹlẹ̀ we have to need to listen to the headers kí n làwọn headers sọ <laughs> bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí kálukú náà ló ń gorí social media pé ọ̀rọ̀ tó wá wà ńlẹ̀ yìí o èmi náà wàá fẹ́ kàmá sí o ọ̀yìn ní pé ọmọ wo ló fẹ́ kà sí bolo ti rẹ́kọ̀ọ́ yẹn ṣùgbọ́n yàrá tí wàá mọ kùránì ká tó ti mà dé sìkà àbí kejì tó mà ká ó ti rò pé nu náà sí kíni òun náà ti tọrọ kódà ẹni tí ó ti parí secondary school náà lọ gbé náà kì í gbà tó náà ti rówó fóònù òun náà ló ń fẹ́ sọ̀rọ̀ lórí social media tí social media bá tẹ̀ wàá tú gbogbo kálukú lẹ́lẹ́ ẹ̀sẹ̀ wàá rò pé báà náà lọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí àbọ̀rọ̀ sẹ̀mí ayé we need to consider the knowledge the experience the exposure a wo bó o ní ìmọ̀ rẹ̀ bó o lọ́jọ́ orí rẹ̀ gan ṣe tó torí pé ìrírí lágbà ìrírí làwọn ẹni ìṣáájú ò fi sọ̀rọ̀ ó yàtọ̀ síbi tòní ẹbí gbogbo nǹkan sí wọn ń lọ bákan n tó lè túnṣe ó ní anabi sallallahu alaihi wasallam ló ti sọ kalẹ̀ fún wa yìí bí àwọ̀ bá ṣẹlẹ̀ láwùjọ kan bó ṣe yanjú ẹ̀ wọ́n hàl kódà bí yóò bá béèrè béèrè ẹni tẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jẹ́ béèrè tó mọ tó ṣẹlẹ̀ tó mọ ọ̀nà tí ó gbà gbọ́rọ̀kalẹ̀ ìgbọ́rọ̀kalẹ̀ nídìí ọgbọ́n orí ìgbọ́rọ̀kalẹ̀ nídìí ọjọ́ ó sì nídìí ẹ̀kọ́ àti ìwòye ẹlòmíì ìbéèrè náà ni ó béèrè wà lọ́ọ́ dé ní ayan ayan ó bá sí kínní yóò bá pẹ́ ta yóò bá di pé wọn ò rojú ọ̀rọ̀ ni lágbájá ló yàgbẹ́ sọ̀rọ̀ tọ́mọlẹ́yìn yàgbẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé ó sò kì í pé ó ṣe kankan bẹ́ẹ̀ ti tó sọ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ síbi tí ò yẹ kó sọ̀rọ̀ sí ìgbọ́rọ̀kalẹ̀ rẹ̀ bàjẹ́ kò dẹ̀ dáa so ẹ jẹ́ ká súnmọ́ àwọn àgbàlagbà kí wọ́n tó lọ ká lọ kọ́ òye lọ́dọ̀ wọn bẹ̀tì lẹ́nu àwọn èèyàn kọ́ òye lọ kódà ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ gan gbọ́dọ̀ wò pé ẹni tó ń fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó ju òun lọ torí pé ẹ̀kọ́ ọmọ nìkan kọ́ ni ó kọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ bá a ṣe ń gba iye ó kọ́ ń àwọn èèyàn súnmọ́ àwọn àgbàlagbà mọ́ wọ́n wá sọ rírí fún wa pé bàbá yẹn sọ báyìí fún wa nígbà tí ọ̀fà wà báyìí báwo náà ṣe máa rí sótìyé báwo làsìkò wọ́n wá ṣàlàyé fún wọn báwo lẹ ṣe máa ń lo oko báwo lẹ ṣe máa ń tà báwo lẹ ṣe máa ń rà tẹ́ bá tẹ̀fẹ́ sí àwọn ńgbà yẹn bó lẹ ṣe máa ń ṣe ẹ wò níjọ́ díẹ̀ táwa náà bá tó ń lọ́mọ gé bá lọlé ọkọ àwọn àǹtí wa tó dàgbà dáadáa tó ń bá lọlé ọkọ fèrè kò sábúrú bí kéèyàn tètè lọlé ọkọ bẹ̀tẹ́ ó bá wà lọlé ọkọ lánàá ẹ wo tí wọ́n bá láǹtà lérí wọ́n ṣe kíni wọ́n rù láǹtà lérí lálẹ́ alẹ́ wọn mú wá torí wọn ni mú lọ́fẹ̀ẹ́ ẹ wo àpọ́nlé ẹ wo iyì ó wà máa sun rárá lé rárá yẹn tó rárá tí wọ́n ń sun léṣẹ́ mọ́ tí wọ́n ń sọ fún un wọ́n máa kí àwọn ìdílé rẹ̀ wọ́n wà máa kí ìran rẹ̀ oríire wà máa pé pé wò ó wáàsí táwọn àfáà gan ṣe lóde wáàsí gan ní ìsìyàwó gan ò gbọ́bẹ̀lẹ̀ ọkọ bẹ́ẹ̀ sì tètè kó wọn ràn yín kó ń bẹ́ nǹkan kan mara àwọn téléré ó bẹ̀rẹ̀ orin ìyẹn ló mú mú lẹ́mìí wọn kò rí bẹ́ẹ̀ eléyìí tó fún yàn wọ́n wá sìn wọ́n tó fèmí ní tẹ́lẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fẹ́ sọ fún pé ibi tó ń lọ yẹn o ilé ibi tán ti máa ń tọ́ ọmọ wọ́n wá fóònù náà lẹ́jẹ̀ rẹ̀ pé bọ́ bá ti tọ́ ìmìnì rẹ̀ já wòwò kó tó lè pọ̀ bìtì ẹ̀ wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ pé kò rí bẹ́ẹ̀ lónìí ọmọ tó ní òtòjú bọ́ kò lè gbómi kaná kó jiná gbélé pé yóò dáná àfi bí ara ń jẹnu so sílẹ̀ ilẹ̀ fẹ́ sọ pé yóò tọ́jú ìyá lélẹ̀ ní ni ó ti tọ́jú arúgbó ẹ sọ fún mi ibi tá a bá dé lónìí nìyẹn yẹ́dà olùkàlẹ́m alkebir wasuhal anabi sallallahu alayhi wa sallam níbi ìṣẹ̀lẹ̀ mi ìfẹ́ padà torí àsìkò torí sanadi ẹ̀gbọ́n gan àwọn mẹ́ta kan ni wọ́n lọ bí kan àwọn méjì ni wọ́n lọ tààlà àwọn méjì yẹn wọ́n ní abdullahi bin sahal wa mu'ayyisatu bin mas'ud àwọn méjèèjì ni wọ́n lọ sí khaybar gbogbo alamọ̀bẹ̀ khaybar ìkànnì ọgbọ́n kọ àwọn yahudi ní medina ìyẹn tún pé ìṣẹ̀lẹ̀ lásìkò anabi muhammad ló ṣẹlẹ̀ fatafaraka finnahal àwọn méjèèjì bọ́nu ọgbà oko yẹn láti lọ wá dábìnà nínú ọgbà oko yẹn láìpẹ́ láì jù fakutila abdullahi bin sahal wọ́n kàn rí i pé èèyàn kan pa abdullahi bin sahal bẹ́ẹ̀ wọn ò mọ bó ṣe pa bó ṣe kú wọ́n kàn bá tó wó lulẹ̀ fàjá a abdulrahman bin sahal bẹ́ẹ̀ ni wọ́n padà sílé ìyẹn ni muayyisa bin mas'ud ó wá lọlé ó lọ pe àbúrò rẹ̀ tí ń jẹ́ abdulrahman bin sahal wípé èmi àtẹ̀gbọ́n rẹ̀ láti jọ wọnú ọgbà oko lọ afẹ́ lọ kán dábídùn bí àsìkò mọ́ngòrò tá a wà ní ìsìn pé mọ́ngòrò la lọ kán o lápèjúwe ojú tá a bò wò ṣe mọ̀ pé ọgbà oko a máa dín nígbà míì ọkàn rí pé Abdullahi ṣubú lulẹ̀ ni àwọn ọmọ kí ló ṣẹlẹ̀ sí dákùnjáde jọ lọ wọ́n wá mú òwe yìí sọ wọ́n mú òwe yìí sọ tó jẹ́ ẹ̀gbọ́n fún mọ̀háyé sọ àwọn méjèèjì jẹ́ abna ibina Mas'ud àwọn méjèèjì jẹ́ ọmọ Mas'ud radiyallahu anhum jami'an Allah fara yọ́nú sí wọn ila nàbí gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n lọ bá nẹ́bọ̀ Muhammad ẹ̀mẹ́jẹ̀ agbàgbé o Abdurrahman wà pẹ̀lú wọn Muhayyisa wà pẹ̀lú wọn Huwayisa náà sẹ́kìn wà pẹ̀lú wọn táwọn jẹ́ tàgbàtàbúrò ẹni tí wọ́n sì pa ní Abdullahi ibn Sahal radiyallahu anhum ajma'in fatakallamu fi amri sahibihim wọ́n fẹ́ ọ̀rọ̀ àṣẹ wọn ò fi ìdájọ́ sọ́wọ́ ara wọn tó bá jẹ́ pé àwùjọ wa ló bá ti ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ wọ́n ti máa dáná bọlé wàhálà ò ti ṣẹlẹ̀ wọ́n lè lọ́ máa kọ́ ẹ lẹ́wọ̀n ní ẹ̀kọ́ máa ẹ̀kọ́ ẹ lọ́kọ́ ẹrúkú wa wọ́n ti kíní kan lè ṣe ládùúgbò wa àní gbà ẹrú so ajẹ́ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn locality headers àwọn tí wọ́n jẹ́ aṣáájú àwọn chief àgbègbè yẹn bí baba wa balógun baba wa ifá baba wa ọjọ́mu baba wa sawo ó dáa tó padà lọ bá àwọn chief tó ń tó bá wọn bá baálé baálé àwọn pé bàbá ń ta rí o so àkọ́kọ́ lọ sí we need to go and report eléyìí ni ẹ̀kọ́ ẹ̀sìn táwọn èèyàn máa sọ fún wa pé lárúbáwá ẹ̀sìn tẹ́ gbé wá sẹ́sìn ẹ̀sìn tó wá darí ayé fi tẹ̀yà kan ṣe ẹ̀sìn tó gbogbo tẹ́yà ó bá ní bùkátà sí inú ó ń tani abdulrahman torí kíni alákọ̀ọ́kọ́ ó jẹ́ àbúrò fún ẹni tó kú ìgbára táwọn máa bẹ̀ lára ẹ̀ àwọn olùmọ́ni tó jẹ́ kó sọ̀rọ̀ ní pé àtọ́ ọlọ́ olùfà ànàwọ̀lẹ̀ ẹ̀ ọlọ́run fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ìmọ̀sìn bẹ pẹ̀lú ẹ̀ ó dàbí pé méjèèjì yẹn olójú tara sọ̀rọ̀ wàkàna asgar kọ́m àmàlẹ́bù bẹ̀ ni pé òun ló kéré jù náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn àkíní nǹkan òun ló kéré jù náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn a sì máa fi àgbà fẹ́gbọ̀n a máa bọ̀wọ̀ fágbà tá a bá déjòkó kan sotí ìgbárata méjèèjì yìí òun ló jẹ́ kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fakọ́ọ̀lẹ̀ lẹ́hùn nàbì máa wí pé nàbì mẹ́rin pé àbúrò aláìsí ni àbúrò ẹni tẹ́pa ni ìgbárata ń bẹ lára ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó gbé ìbínú sì wà lára ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ tí ó burú ni ó sì lè jẹ́ pé àwọn tí ó lè dàwùjọ́rú ànábì wa dá padà wa kọ́ lẹ́kọ̀ọ́ ẹja gbọ́rọ̀ ẹ̀kọ́ wòlò ànábì sallallahu alaihi wasallam lọ́kọ̀ ànábì ò torí pé ẹ ó yá má sọ̀rọ̀ lọ kí lọ́rùn pé ká ṣe ìkí àtọ̀lọ́ ọlọ́nkùnrin àbá kí lọ́ ànábì sọ fún ìkí àtọ̀lọ́ ọlọ́nkùnrin àbá ànábì ní kabbir al-kubra kabbir al-kubra ẹ fàgbàfẹ́ gbọ̀n ẹ gbé ìjà ṣáájú fáwọn àgbà ìyẹn ni pé ìwọ ló kéré jù ẹwọ ẹ̀kọ́ ànábì wa sọ pé ìwọ ló kéré jù ẹni kabbir al-kubra gbé ìwọ gbé àgbà fúta ní fún àwọn àgbàlagbà wàkọ́ọ̀lá yahaya àfa àwọn ayáyá náà wọn tó ṣe ṣáàdù àdéhìsì torí àdéhìsì ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí wọ́n ń pè ní ìdírájì fẹ́ ẹlẹ́mìlá àdéhìsì torí pé kì í sọ̀rọ̀ anábọ̀ Muhammad yáyá ní ìtumọ̀ ni pé lìyẹ́lìyẹ́l kẹlẹ́mùl akbar jẹ́ kí ẹni tí ó kókó sọ̀rọ̀ kó jẹ́ kí ni kó jẹ́ àwọn àgbàlagbà láti sọ fún wa pé tí àwọn àgbà wọn mọ bí wọn ṣe yanjú rẹ̀ ìrírí ń bẹ pẹ̀lú wọn ọgbọ́n ń bẹ pẹ̀lú wọn ẹni bá ti gbé ẹnu àgbàlagbà sẹ́yìn ẹ má jẹ́ kí n tẹ̀yìn tó ju ọmọdé bá máa rí ojú rẹ̀ ó rí òun náà làwọn náà láwùjọ wa yìí tó ti yé ibo lágbólé àwọn ẹ̀fọn àwọn yẹn kalẹ̀ àwọn ọgbọ́n àbòbó tí ń ṣẹlẹ̀ àwọn òkùyọ̀ yé wọn ọ̀rọ̀ ó ní òye wọn èyí tó yẹ ìyìnbó lẹ́ bá dé báyìí ìgbogbo náà láàrí bó ṣe rí èyí tó yẹ ẹ̀yìn ọ̀dọ́ òun náà láàrí bó ta bá dé yìí ṣe básìkò tí wọ́n ṣe rí nìyí ìtumọ̀ ẹni wípé ọgbọ́n orí àti sùúrù àtẹ̀mọ́ra tí wọ́n ju wa lọ àtẹ̀mọ́ra wọn ju tiwa lọ tó máa ń sọ̀rọ̀ báyìí wọ́n rò pé ah àfahàn àgbàlagbà náà yóò bá pòwe wọ́n ní tágbàlagbà fi ń jẹ̀kọ̀ wọn lábẹ́ ìwé lọ́wọ́ ẹ̀yin náà wò nǹkan gbogbo ìgbà tí àgbàlagbà ìrírí tágbàlagbà bá rí tọmọdé bá gorí igi tó ga kò lè rí torí pé ìbòjúsùn wọn ìrírí wọn ìrònú wọn ó yàtọ̀ sí tiwa alákọ̀ọ́kọ́ ni wípé wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ gbà mọ́ lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ ọba abẹ́dà ni wọn tó bá jágbà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé kò sírun tó ṣẹlẹ̀ tí òwúrẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn sòyà lónìí lójú wa ti wá rí ọlọ́run abẹ́mọ́jọ́jú wa orí bí o kó dà kó fáànà ìbá wa lọ àwọn tó jágbàlagbà fún wa àwọn kó tó di wípé àti ẹ̀gbọ̀rọ̀ yín ẹ lọ kó yẹn fifty wá <laughs> tó bá jẹ́ wípé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ gba ìtanràn ẹ fẹ́ kàn sanwó díyà fún yín a sọ fún wa níjọ́ tàǹtọ́ àbíyèsí mo fi rántí pé àti ká àbíyèsí àti ká kọ́ dáadáa jù dáadáa tó ti yé so ìyẹn ni pé ń tẹ́lọ̀ mú wa roughly very close to nǹkan bí seven hundred thousand millions ni wọ́n sàn wọ́n sìn torí pé ọgọ́rùn-ún ràkúnmí ni wọ́n máa ń gbà jọ yẹn kí láti màálù tó bá ní màálù tó tóbi ní ìṣẹ̀mọ̀ etí màálù tó tóbi gan létà létà màálù tó tóbi wọ́n wà níbi ètò kó mílíọ̀nù méjì two million abẹ àmàdánà iléyà ní bọ̀ kó dá kó ràn án lọ́wọ́ o so ti yé téyò bá ra màálù dáadáa ní ìsìn ká tó má sọ pé rà kan ní téyò bá ra màálù tó tí èèyàn méjì ó fi pa iléyà ẹjẹ́ àwò yìí ṣe dáadáa o màálù tó ń gbé sórí mẹ́ṣíìnì kọ́ o mm-hmm, mm-hmm. màálù tó ń ṣe kíni sẹ́yìn káà àwọn akómọ̀lú mẹ́rin sẹ́yìn bó sẹ́yìn káà òun kọ́lá ń sọ so yóò tó tẹ́yìn náà ó rí anabi sallallahu alaihi wasallam kápá màálù èèyàn méje lórí màálù kan àárẹ̀kọ́ni tó ṣe kí n the same thing ràkúnmí ìyẹn tó pẹ̀pẹ́ ràkúnmí at least wọ́n bá ta àwọn àtàrà ara wọ́n mọ̀ tàbí kí ni wọ́n mọ̀ tàbí three million three point five ó yá iwájú times three point five times hundred tó bá mú fún wa <laughs> so ìyẹn túmọ̀ sí pé ọgọ́rùn-ún ràkúnmí òun lówó ẹ̀jẹ̀ blood money àwọn náà lè wádìí ẹ̀ blood money in sharia èlò ló rate ó bẹ̀ mọ́ rise lójoojúmọ́ ni tòrọ àwọn náà pé nǹkan ò dúró. kọ́ọ̀lù ya Rasulullah ń táwọn sàbí yẹn sọ pé èrè sí ọlọ́run amúrú ńlá nàrọ̀ ọ̀rọ̀ yóò sójú wọn àwa gan àwa tá a wà bẹ́ẹ̀ àti mọ̀ ayé sọ kò sí kí ni òun gan òun tó àti ẹni tó pa yìí òun gan òun mọ̀ ó padà sẹ́yìn ló rí pé lóbókù rẹ̀ kì í ṣe pé ó mọ tó pa oyin ló ta ni ejò ló gé ni kò dẹ̀ sí tí ò ní ṣẹlẹ̀ mélòó mélòó lẹni tí ń wakọ̀ fúnra rẹ̀ lọ tẹ́mi bọ́ la rẹ̀ ọ̀yà kìlà bẹ́ẹ̀ sọ yẹn á abẹ ọba tí kápá ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ ẹ̀ kó dá kókó fáná ẹ̀ bá wa lò kò sígbà tọba adẹ́dà ò lè gbẹ̀mí ẹ̀ so ìyẹn ló jẹ́ káyọ̀ ló padà yìí pé bóòlù àti jẹ́rìí ní tí ò sí kíni tí ò sójú wa lẹ́tùrí láwùjọ tí wàá láruwà láyẹn bá ṣẹlẹ̀ ibù tá jẹ́ǹtì kékeré bá ṣẹlẹ̀ àwọn èèyàn tó bá kó tiẹ̀ wá ṣẹlẹ̀ láàrin ọlọ́kadà tó ní mọ́tò wọ́n lè kánná sí mọ́tò ìwé àbẹ̀ olè jẹ́ ọlọ́kadà ló náà olójó ní mọ́tò ló wà fọ́t wọn mẹ́ni ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ sójú rẹ̀ kódà ó lè máa gbóni mọ́tò lójú ó lè máa gbọ́lọ́kadà lójú ẹ̀yìn ìjáná mọ́ mọ́tò lẹ́nu ìjáná mọ́ machine lẹ́nu ọ̀rọ̀ tí ó sójú wọn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run wàlà àtẹ́kùfù máa lẹ ìṣẹ̀lẹ̀ kẹbi ìlmù n tó bá nímọ̀ nípa rẹ̀ má sọ sí o bèlè pé wọ́n sọ pé sójú rẹ̀ n tí ó dẹ̀ sójú rẹ̀ má ṣe kí ni àṣàhádà ti zòr ìjẹ́rìí èké ìjẹ́rìí irọ́ ń wà nínú ẹ̀ṣẹ̀ ńlá tí máa jẹ́ kéèyàn rà sínú náà ọlọ́run kò ń bẹ̀. قالوا يا رسول الله أمر nàrà ọ̀rọ̀ tí ó قال فتبرئكم اليهود pàtòbírí خمسين منهم yẹwú níbi àyìnbá ní hamsina minhum tó wá rí bẹ́ẹ̀ á kó èèyàn fifty torí pé n tẹ́ ń sọ ni pé ọgbà oko tẹ́ wà ń bẹ àwọn Yahudi ni wọ́n ni ẹ má dá wa lálẹ́ láàrin àwa àti wọn ẹ wo Islam ṣe ń call for peace tó ti ẹ wo Islam ṣe kí ni eléyìí ni wọ́n ń pè ní a really religion tolerance a really religion tolerance tí ò síbi tẹ́ ti lẹ́ra fi Islam táwọn ẹbí wa sọ pé ah nínú ọgbà yẹ̀wò nínú ti pa nínú christian ló pa ó yá gbogbo christian tẹ̀ bá rí ẹ bá ṣe kí ni ẹ máa pa wọn lọ islam ò sọ bẹ́ẹ̀ ẹgbọ́n tá ànábì sọ ó ní ẹjẹ́ àwọn náà mẹlẹ́rìí wa torí pé alábàágbé alájọsìn ni wa nígbà tí wọn bá ti gbèrò aburú pẹ̀lú wa tí wọn sì saburú sí wa kí ló dé tá à ní jẹ́ káwùjọ ìwé sinmi so àwọn èèyàn wá sọ ẹ̀sìn wọ́n sọ dẹ́sìn violent táwọn èèyàn bá gbọ́n kankan tó bá ṣẹlẹ̀ níbi kan boko haram ṣe boko haram tó jẹ́ pé ìṣe mùsùlùmí àwọn mùsùlùmí ẹni ó wọ́n ti tààgẹ̀ àwọn tẹ́rọ́rìsì ní subhanallah àmọ́jọ́ tẹ́ni tí ìbá ṣe mùsùlùmí bá wá ṣe nǹkan ẹni gbọ́ tẹ́rọ́rìsì bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó mọ rírun jọ tí ẹni tí ìṣe mùsùlùmí bá ṣe kíni ẹni gbọ́ tẹ́rọ́rìsì bẹ́ẹ̀ wọ́n lè ní ṣútà wọ́n lè ní kílà wọ́n lè ní kíní kan ẹ wá rò pé ah, subhanallah. qalu ya rasulallah nǹkan fàwàbáhùn eléyìí làgbóyè awon sọ̀hábà fàwàbáhùn rasulullah sallallahu alayhi wa sallam bí mínkọtíìlìhìn ní anabi sallallahu alayhi wa sallam fàwàbáhùn ó wá fúnra ó wá bá wọn san ọ́ndẹ́rẹ́dì kíni o Allahu akbar sallallahu alayhi láti sọ fún wa gbogbo tó bá lè bí àlàáfíà fún lò gbogbo tó bá lè bí àlàáfíà fáwọn ìjọ ìjọba ó gbé wọn tiẹ̀ ni ìjọba ó ṣe kí ni láàrin locality kan sí locality kan community kan sí community kan kódà ìlú kan sí ìlú kan ẹ wà dúró láàrin wọn gbogbo tó bá lè claim níbẹ̀ yẹn ìjọba ó ṣe kí ni yóò sọ̀tàn bó ṣe rí nìyẹn láti kó dà ńgbà ni tí but ẹ try láti rí pé ẹ mediate dáadáa bẹ̀lẹ̀ adli pẹ̀lú déédéé pẹ̀lú justice. fa adratun anakọ àáfàá wa tó gba hadisi yìí wá ó ní fa adratun nakọ mintilikali ibila kódà èmi fúnra mi mo ríra kan mi tá nàbí ṣe kí ni tó fi san gangan kódà fàdákàlì tó mẹ́rìndàlá hùn mo wọnú ọgbà oko àwọn abdulrahman ọmọ sahal nígbà tí wọ́n kóra kún mí yẹn fún wa pọ̀rọ̀kọ́ níta níbi ìríjìlá ibi tí mo ti wọ ọbẹ̀ tí mo ti fẹ́ máa wò pé ah ọlọ́run o sí pé èèyàn tún lè ṣe dáadáa báyìí lórí ilẹ̀ tani ìbá àwa jẹ́ àti kò já sáájú ayé àtàlẹ́kì àmọ́ ọlọ́ o ní bẹ́ẹ̀ ni rakun mi kẹ́sí kí ni o ta mi ní palẹ́sẹ̀ <laughs> ẹ wo rọ́ọ̀yà hadith láti pín mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ fi pàdé nẹ́bí ó san ìtanràn yẹn kì í ṣe pé sàn lásán o kódà mo rí rakun mi yẹn mo tó wọ kódà ọ̀kan nínú àwọn rakun mi yẹn ṣe kí ni o ta mi nípa rọ́bì Allahu anhum ajma'in abẹ́wá ẹ jẹ́ kí a máa fi àbà fẹ́ gbọ̀n lápèjúwe tó bá dẹ́pà nẹ́bí sallallahu alaihi wasallam kò bá já ṣáájú ìyẹn túmọ̀ sí pé jungle justice kò sínú ṣẹ̀ríà Islam èyàn gbé fóònù tàná sọ́bẹ̀ kódà kó bá jẹ́ tàná sẹ́bẹ̀ kó bá jẹ́ android whatever ti bá jẹ́ ó yá ẹ̀jú táyà sí lọ́rùn rárá ò ṣẹ̀ríà ò sí kínni òfin ọmọnìyàn tó yanrantí tọ́ba adẹ́dà fún wa kò fi dájọ́ sọ́wọ́ ara wa o ìtumọ̀ ni pé aláwọn aláṣẹ let us hand over the criminal to the authority or to the normal channel ẹ jẹ́ ká dá wọn padà sáàyè tó yẹ ká dá wọn padà sí tá a bá tún wá fẹ́ lọ lọ́ọ̀jì complain ẹ jẹ́ káwọn àgbàlagbà ni kí wọ́n ṣe kí ni kí wọ́n sọ̀rọ̀ abi Allah subhanahu wa ta'ala kó jọ àwa náà kó dá wa lágbà lórí dáadáa kó sì fún wọn ní dáadáa ṣe subhanaka allahumma bihamdik ashhadu illa anta astaghfiruka